إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله إن من صفات المؤمنين في كتاب الله عز وجل كما جاء في مطلع سورة البقرة حيث يقول الرب عز وجل الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة إقامة الصلاة ركن من أركان الدين ودعامة أساسية من دعامته فلذلك فإنها لا تسقط صحة ولا مرضا لا خوفا ولا أمنا لا سفرا ولا حضرا ولا عافية ولا بلاء يقيم المسلم الصلاة في كل حال وعلى كل حال يقيمها قائما إن استطاع وإن عجز فقاعدا أو مضطجعا أو مستلقيا ماشيا كان أو راكبا ولقد فهم السلف الصالح رضوان, رضوان الله عليهم ورحمهم هذا المبدأ الأساسي من ديننا فهموا هذا المبدأ الأساس وطبقوه في تطبيقات لا مجال للاختلاف ولا للغموض فيها عن ابن عباس رضي الله تعالى عنهما يحكي أن في تلكم الليلة في تلكم الليلة السوداء طعن عمر بن الخطاب رضي الله عنه طعنه أبو لؤلؤة المجوسي أبو لؤلؤة المجوسي وعمر بن الخطاب يصلي بالناس صلاة العشاء قال ابن عباس رضي الله عنهما فتحملته أنا ونفر من الأنصار حتى جئنا به إلى منزله رضي الله تعالى عنه قال فما زال في غشية واحدة حتى أسفر الصبح فقال رجل إنكم لن تفزعوه بشيء إلا بالصلاة عمر كان في غشية ومن عرف حاله قال لن تفزعوه بشيء إلا بصلاة قال فجربنا وكنا الصلاة الصلاة يا أمير المؤمنين قال ففتح عمر عينيه من قشر فتح عينيه وقال أصلى الناس قلنا بلى قال الصلاة الصلاة لا, لا حظ في الإسلام لمن ترك الصلاة قال ابن عباس رضي الله عنهما فقام يصلي وجرحه يثعب دما قام عمر يصلي وجرحه يثعب دما وكيف لا يفعل هذا الفاروق رضي الله تعالى عنه وأرضاه وهو شاهد عيان لواقعة مؤلمة في مرض موت النبي صلى الله عليه وسلم كما روت ذلك أم المؤمنين عائشة, عائشة رضي الله تعالى عنها تقول لما اشتد بالنبي صلى الله عليه وسلم المرض كان في منزله وكان وقت الصلاة قال فسأل النبي صلى الله عليه وسلم مثل سؤال عمر أصلى الناس قالت عائشة قلنا لا هم ينتظرونك قال فدعا النبي صلى الله عليه وسلم بمخضب قال لهم ضعوا لي ماء في المخضب قال قالت فراح صلى الله عليه وسلم ابتسل من المخضب فلما أراد أن ينهض للصلاة بجهد ومشقة أغمي عليه صلى الله عليه وسلم يعني فقد وعيه صلى الله عليه وسلم كان في حالة إغماء قال تعيش ثم أفاض ثم حاول مرة ثانية فأغمي عليه بأبي هو وأمه صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم يغمى عليه ويفيق مرة مرتين وثلاث من أجل أن ينهد فيقيم الصلاة الله أكبر فما حالنا اليوم نحن ما حالنا اليوم كيف نتعامل بالصلوات المفروضة عباد الله خطبتنا اليوم نركز فيها على صلاة المريض الصلاة كما قلت لا تسقط لا في الصحة ولا في المرض وللأسف الشديد شاهدت بنفسي وسمعت بأذني كثيرا من الناس إذا أدخل في المستشفى توقفت الصلاة فيقول إنني لم أصلي منذ أسبوع إنني لم أصلي منذ شهر وكيف به إذا مات وهو في المستشفى والعياذ بالله عز وجل أبقى في الوباوة أدوك فلو باوا إكاتانو أتوري أجنجتاري لا لكم وما بان نبوى محمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé náà ànábì náà tí ó fi dijọ́ gbẹ̀ndì àlùkìyàmà olùwàmọ̀ yóò ẹ̀mí àtẹ̀yìn náà kó nínú ìjọ olórí rẹ̀ bẹ́ẹ̀ àmín. ẹ̀yin arúgbó ọlọ́run ọ̀rọ̀ nípa òpó pàtàkì nínú ẹ̀sìn islam èyí tá a mọ̀ sí ẹ̀rùn kíkí àsọ̀dá òun la fẹ́ fi tara wa jí ní kútúbà tòní níti torí pé nùtọ́lọ́ ń fi ròyìn àwa mọ̀mí nínú alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salah. ẹ̀yin arúgbó ọlọ́run ìrun tá a wí yìí lópin ìgbà tí làákà yìí bá ń bẹ lára ọmọ ànábì ádámà kò sí ní tó lè bá àyàn téèyàn fi gbọdọ̀ kírun kò sí ẹsikúùsì kan pé a. Ah, wọn ò kírun látànà wọn ò kírun látọ̀sẹ̀ kan àyàfi bí ọba sí làákà ìfún yàn lọ́lọ́yọ̀ dá yìí. ọ̀rẹ́ mi ni ara ò lé ní arìnrìn àjò ní kọ́dà bá wà lójú ogun ọlọ́nlẹ́ gbọ́dọ̀ fìrún lẹ̀ kọ́dà lójú ogun in the battlefield tẹ̀ ń jagun lọ́wọ́ pẹ̀lú àwọn ọ̀tá kò síbì kan tọ́lọ̀ ń ti yọ̀ǹda kéèyàn ó kírun ó kọ́ mọ́ kírun o òun ló jẹ́ ó jẹ́ pé bàbá wò gbèsè ayé àwọn aṣáájú wa àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn tá ànábì kọ́ tí wọ́n gbẹ̀ kọ́ Umar ibn al-Khattab ọ̀gá wa àgbáni ọlọ́mọsáàsà lẹ́kùn yọnu rẹ̀ fún Umaru àti gbogbo àwọn sọ̀hábì anábì Ibn Abbas ni Umaru ń kírun ìṣáàyè lọ́wọ́ ọ̀tọ̀ ọlọ́run kẹ́sìkì tọ́jú ọ̀bẹ tí egun lọ́wọ́ wa mọ́sálásí ẹ̀rí bá burú ti dá yé ti pẹ́ kò síná iná mélòó ń rí tán bíi jàǹgbó bíi láńtà bíi gàǹgà òun sì fọ ọ̀bẹ bá bọ ẹ ọfi ọ̀bẹ bọ abẹ aṣọ wa kírun ó rí i pé umaru ń kírun lọ́wọ́ lórí irun náà ló ti gún umaru lọ́bẹ ọbí ọlọ́run tán á lọ́kàn àárẹ̀ yìí náà ni Umaru bala alikiyama kọ́ mọ́ta àforíjì kọ́kẹ́ kọ́ta lẹ́kùn yọnu rẹ̀ fún. àmọ́ta fẹ́ lò lónìí ni pé Ibn Abbas radiyallahu anhu onígbòrí bẹ́ẹ̀ Umaru bọ́ sẹ́yìn fún olórí irun kódò ni wọ́n máa kírun lọ mọ́sálásí ọ̀dà àwọn sọ̀hábì ànábì wọ́n gún màámù lọ́bẹ̀ irun sì ń lọ ẹjẹ́ àrùn mọ́ ipò àwọn sọ̀hábì ànábì fún wọn wọ́n jìnnà rírí sí wa ọkọjá ẹni tẹnìkan ọmọ àlè kọ́ máa fẹnu àbùkù kan Umar ibn al-Khattab ni wọ́n máa kírun lọ. Ibn Abbas ní èmi àtàwọn kan nú àwọn tí ń bẹ mọ́sálásí abájí Umaru dìgbàdìgbàdìgbàdìgbà àgbèrọ̀lé rẹ̀. ńgbà fi délé Umaru ti dákú ẹ̀jẹ̀ ní òdúró yìí. Ibn Abbas la wá wà bẹ́ẹ̀ táwọn wo bóyá yóò dìde bóyá yóò yájú àsùbá sì fi dé bá wa ń bẹ̀ látẹ̀yìn ìṣáì. wọ́n lẹ́nìkan wá sọ fún wọn pé à tọ́ba yìí pé nǹkan kan bẹ téèyàn lè fi dẹ́rù bá Umaru tí ó fi dìde òun ò rò pé nǹkan míì ń bẹ àfi rẹ bá pè òun bọ́ bá gbọ́n òun ò rò pé bó ti dákú náà rọ́bì Allahu ta'ala. Ibn Abbas la bá wí létí rẹ̀ pé as-salat as-salat ya amira al-mu'minin. fa fataha aynayhi ńlá bá rí dúmọ̀rù yájú. ń bá ń bi wá pé asọ́lá náà tí wọ́n ti kírun ni ẹni wọ́n ti gún lọ́bẹ̀ẹ́ látàlẹ́ àná. àwa sọ fún pé à ọ̀rọ̀ ọ̀run wọ́n ti kí ìṣá ìkọ́dà àti kásù bá a tò ní. wọn lọ fa kharaja Umar ó dìde tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ nìyẹn. wa huwa yusalli wa juruhu yas'abu daman. Ibn Abbas ni ń wò báyìí ń kírun ẹ̀jẹ̀ sì ń ti wọ̀rọ̀ wọ̀rọ̀ níbi tí wọ́n ti gún lọ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀rùn ti tó lọ́dọ̀ tí wọ́n ni. Umaru ọgbọ́dọ̀ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ọmọ kíwà nẹ́bì ni sallallahu alayhi wa sallam. Umaru ń bẹ láyé ó sojú ẹ̀ nígbà tá nẹ́bì wà lórí ààrẹ ọlọ́jọ́. Ìyá ńlá wa Aisha bintu Abi Bakr radiyallahu anhuma. Ìyá ńlá wa Aisha ni ńgbà tá rẹ̀ yìí lé fà nẹ́bì sallallahu alayhi wa sallam. Ọlá nẹ́bì bá dìde ńjọ́ kan wá ń bí àwọn pé àsọ́lá táwọn yẹn ti kírun irun yìí náà jẹ́ irun alẹ́ ńjọ́ náà bí yà ń la wa Aisha ti wí. wọ́n lọ wá dá nẹ́bí lóhùn pé à ah, láà fún yẹn tẹ̀bi rúnaka wọ́n retí yín mọ́sálásí ni wọ́n èkì. ànẹ́bí bá ní wọ́n bá wọn bomi sínú gbá bóyá bóun bá dami sórí bóyá bóun bá bomi ara àlàáfíà dé díẹ̀ òun gbọ́dọ̀ lọ kírun ànẹ́bí nù sallallahu alaihi wasallam lòkùrọ̀ àfa àti ó dòkó lónìí ní ọlọ́lọ́run bò ní ọ̀run tani ọ́ ẹ dákun ẹja sí ní ẹ̀sán ànábì ń bẹ nínú àárẹ̀ ọlọ́jọ́ ìyàwó rẹ̀ ti ń tọ́jú ẹ̀ nírú ìfún wa yìí wọ́n là nábì ni wọ́n bá ń gbomi ẹ̀jẹ̀ ń dami oríwó bóyá ń lè dìde lọ mọ́sálásí sallallahu alayhi wa sallam. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين بأبي هو وأمي صلى الله عليه وسلم هكذا كان المصطفى النبي ساري أسكون تو ونوبا بومي قالت عائشة رضي الله عنها أسمع النبي تيوي قال فاكتسل أسبوتي ويوبومي فلما أراد أن ينهض للصلاة أغمي عليه صلى الله عليه وسلم oníbà anabi ti dìde pé kó wọn máa lọ mọ́sálásí lọ kírun anabi dákun sallallahu alaihi wasallam. àwa ń wo àmọ́ntàṣe fa afa àfọ̀ ń gbọ́ yọ ọlọ́run tó ní ọ yájú. anabi tún yẹ bá ń gbómi ìnílẹ̀ ẹ̀ka ó dídí ẹ̀ tábẹ́ẹ̀lì anabi ń dákun ti ń dìde. torí kọ́ bá a kírun sallallahu alaihi wasallam ẹ̀dá kan bò làwa wà sínú lónìí ìrarun láre àìkí rárá ní sì ń ro kọ́ kí bí mùsùlùmí ẹ̀dá kan tó gbogbo ẹ̀yìn ìmáàmù nínú tèmi dàgbà bá ń lù yìí nílùú Ìlọrin yìí mùsùlùmí orí bẹ́ẹ̀ ìtọ́ba rí bẹ́ẹ̀ ń lọrin orí bẹ́ẹ̀ ń gbogbo ilẹ̀ Yorùbá náà lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ̀mí gbájú ma kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọ̀fẹ́ kírun ògede pé ńjọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn lé wọn àbí ńjọ́ tóun náà bá kú bó tilẹ̀ wó lówó tó àwọn àmọ́mọ́ àná wọn ó béèrè tí àwọn èrì mọ́sálásí kò sí báwọn ọmọ ẹ̀jú lè lówó tó wọn ò ní jáde sí jàǹdà rẹ̀ àwọn ọ̀mọ́ lára wa kí ló dé kí ló dé tá a rí wẹ̀ mọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam. النبي ني الأهد الذي بيننا وبينهم الصلاة ومن تركها فقد كفر النبي ني جن بلار يا تاوان كبري تافي ما ياتو اوني كي يوم كيرو النبي لني تي باري تي كيرو ساراوا من تركها فقد كفر ẹni tí ò kírun ẹsẹ mùsùlùmí ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹjẹ ṣe híyàhùn súnà dáadáa ẹni wọ́n bá lọ gbé aláìsí tẹ èrí kó kírun tẹ mọ̀ pé kírun ẹni kan lọ gbé báwọn èèyàn ẹ̀ kéṣe èèyàn tiwa bí wọ́n bá rí bẹ́ẹ̀ tẹ ṣe fẹ́ nìkan bẹ́ẹ̀ bó ti kọ́ àwọn tàná lọ́gbọ́n yóò kọ́ àwọn tòní náà lọ́gbọ́n kẹrin mùsùlùmí ni ò kírun mọ́ lónìí àbí bí ọba kí nígbà tó bá wù yóò tó kí àbí yóò kí kan yóò dá kan sí dímà nìkan ló gbé tẹ́lómi kí ẹ sì máa pẹ̀lú wọn bẹ́ẹ̀ wá dá sí tọlọ́hún tọlọ́hún wo ni ń dá sí bí n bá ti ń fún yín lówó ti ń fún yín lẹ́ńfílóòbù ọba mu bẹ́ẹ̀ o irun ẹsẹ̀ ń tẹ̀yàn máa fi ráre nínú ìsìlámù ànábì ń dákú lórí ẹ̀ mẹ́ta látàrí pé kọ́ bàbá mu sallallahu alaihi wasallam irun làwa wá ní oríṣiríṣi excuses tó ń kálukú fi ń ra aláre lónìí jama mùsùlùmí èyí tí mo fẹ́ ràn wá létí ń pàtàkì rẹ̀ jùlọ lónìí ǹjẹ́ àárẹ̀ máa ń dàrú lọ́wọ́ mùsùlùmí the answer to that question is capital no no no àárẹ̀ yìí gba ìrànlọ́wọ́ mùsùlùmí bó tilẹ̀ wù káàrẹ̀ lóòótọ́ ànábì ní rẹ̀ ní dákú yìí sallallahu alayhi wa sallam ń dákú lẹ́ẹ̀kẹ́ ní dìde ó dákú lẹ́ẹ̀kẹ́ ní ó dìde wal hadithu sahihun mukharrajun fi sahihayn yìí àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ní bẹ́nu sọ̀hí Bukhari bẹ́nu sọ̀hí olùmọ́mí Muslim. ngbọ́ dáàrin ìkan wọn nígbà tá nẹ́bí lamma sha'ura bi khiffatin nígbà tá nẹ́bí rí pé kìíní ìtún fúyẹ́ lára àwọn díẹ̀. wọ́n ní jọ́ tí ó jáde lọ kírun kí ló ṣe al-Abbasu an yaminihi wa Aliyun an yasari. ọ̀nkù rẹ̀ Aliyu àwọn ni wọ́n ń gbé báyìí lọ mọ́sálásí kò dé rìn àbí ọ̀tán ànábì rẹ̀ ẹni ọlọ́run fẹ́ràn jù gbogbo ẹni tí ọba kírun kọ́dà bó péré láàfáà èyí kò sínú mùsùlùmí o dépò ẹnìkan jẹ wá ló ń gbọ ẹnìkan ń ọ̀rọ̀kọ̀rọ̀ àmì ẹ̀rẹ́ yìí tá à ń kìlọ̀ fúnra wa lónìí tó ka gbogbo mùsùlùmí ẹni tí ọ̀rẹ́ nísìnyí olè lálàárẹ̀ ntẹ̀mí rí ní náà rí tọ́ ọmọ ni ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ bá dọ̀ sípù lónìí ẹbí wọn ẹni bí wọn ti kírun gbẹ̀yìn àwọn tó wà ní admission lọ sípù Ah, tọ́dẹ̀ lómi ọ̀ya nu gbàgàdà yóò sọ fún mi à ẹ̀sán lọ́lọ́run sálàáfíà ọ̀rọ̀ ọ̀run ni. nígbà tí ò yé òjíṣẹ́ ọlọ́run àárẹ̀ tó bá la ìyámẹ̀ ní dìde ní dákú ní dìde yìí. Umar ibn al-Khattab tí wọ́n gún lọ́bẹ̀ kọ̀ lá. òun ní dìde lọ́ọ́ kẹ́hùn lẹ̀ jẹ́ ń dá wọ̀rùwọ̀rù lára rẹ̀ yìí ta ni ọ́ ta lè mí láàmú ẹ̀fẹ̀rún rárá torí náà dákun jàmá mùsùlùmí kò àárẹ̀ tó lè báyàn èèyàn gbọ́dọ̀ má o ó béèrè bó láti kí ni olúwa wá ní fattaqullaha mastata'tum ẹ bẹ̀rù èmi ọlọ́run ẹ èmi ọlọ́run tẹ́ bàbàrà yín bá ti mọ̀ la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run ò gbẹ́ntà lágbára kọ́ wa lọ́rùn àmẹ́ burúkú pé di rẹ̀ wọ́n ní ah, à àwọn ọmọ sàn bí ọba mu wá ń kọ́ bó lẹ́sẹ̀ sì lọ́ọ́ ìwọ̀n ò sínú bádà tá ń báyàn ṣe o èyàn lè báyàn ṣe hajj ẹ lè yọ sàkánú owó rẹ̀ on his behalf kọ́dẹ̀ lè bá gbà wẹ̀ ẹni tí ọba kírun oru làlìkì àmọ́ bẹ́ẹ̀ ni o wọn ìbáyàn kírun o ọmọ ìbá bàbá kírun o bàbá ò lè bọ́mọ kírun o ọkọ ò lè kírun tìyàwó ẹ̀ ìyàwó ò lè gbàrún ọkọ rẹ̀ kí aqulu ma wa astaghfirullaha li wa lakum wa lisa'iril فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قال الله عز وجل في محكم تنزيله واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون قل وباوا ọba àlekè ọlá ọlọ́dọ̀wọ́ ẹ̀yin mùsùlùmí ọ̀dọ̀wọ́ yín ẹ wá ràn lọ́wọ́ ọlọ́run lórí kírun lórí sùúrù torí pé irun tá a wí yìí yóò lé àyàfi fáwọn tó bá ń bẹ̀rù ọlọ́run àjẹ́ pé gbogbo ẹni tí irun bá ní láàbí òkè kò sí nínú olùbẹ̀rù ọlọ́run mi mi bá ń kí tènera tènera tòròjú kò sí nínú olùbẹ̀rù ọlọ́run mi bọ́bá tiẹ̀ wá filẹ̀ tí ọba kí kọ́dà kò sí nínú mùsùlùmí o anábì ló wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam láfi ké pé gbogbo ẹ̀yin àìmọ̀ gbogbo ẹ̀yin ìmáàmù tí wọ́n ké sí yín pé lámà yín kú ẹ máa béèrè pé a níbo wọ́n ń gbé àwé rí wọn mọ́ṣáláṣí níbo wọ́n ti ń kírun yẹn bá ní ẹsẹ̀ òsì gá ojú rẹ̀ wọ́n ilé wọ́n ti ń kì í mandala àmọ́ wọn ẹ sábà wa yanjú o ẹ má rọrọ ẹlẹ́rọ ẹ fa tiyín lọ́wọ́ anabi ni al-ahadu alladhi baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafara torí náà gẹ́gẹ́ bí àlàyé tá a wá ń ṣe fúnra wa bọ̀ bẹ́ẹ̀yàn bá wà lórí ààrẹ bò ní kò sí ń rìpíìtì ẹ̀ kò sáàárẹ̀ nì àfàárẹ̀ wo àárẹ̀ wọn mọ tí wọ́n ń ṣe mọ́ àárẹ̀ tó múra ká ìlọ òun nìkan ní ẹsikúùsì tí èèyàn fi lè má kírun tọ́lọ́hún ò ní bí láti yàmà torí náà jàmá mùsùlùmí àkọ́kọ́ ń tá a kọ́ ṣe ká tó kírun òun ní mara ẹjẹ́ àmọ̀ pé èèyàn wà lọ síkúùtù wà lórí ààrẹ ọ̀gbà ìmára kúrò lọ́wọ́ ẹ̀ o píríncípù nílẹ̀ máa sọ olúwọba ní fattaqullaha mastata'tum ẹ bẹ̀rù èmi ọlọ́run ló di wọn bá gbára yín bá ti máa ẹni tí ń bẹ lórí bẹ́ẹ̀dì lọ́sítítù lóòótọ́ àmọ́ bá lè dé bá dé ya ẹjẹ́ ńnàṣẹ èmi náà ara fi ń yẹ ẹjẹ́ ńnàṣẹ tẹ̀lé yín díẹ̀ kọ̀wá ní ilé ńnàṣẹ lọ tọ́ílẹ̀tì lọ tọ̀ lọ sálùwàlá ń ṣe rẹ̀ ni o gbogbo ẹni ọba lágbára àti sàlùwàlá bọ́ba lè fún un débi pé kò lè lọ tọ́ílẹ̀tì tọ́ba lè jẹ́ pé ẹ lè bomi wá fún un kọ́mọ sàlùwàlá ń bí ọ wà náà alihamudulilayi àmì ẹ̀jẹ̀ akọ́ mọ̀ pé àárẹ̀ ọ̀gbọ́dọ̀ gbà mọ́tótó lọ́wọ́ mùsùlùmí o àmọ́ yóò ṣe bó ti lágbára mọ́ bẹ́ẹ̀ bá wá wà nípò pé àárẹ̀ tí ń ṣe yìí wọ́n ní bómi bá kàn wọ́n la ẹ̀ máa yóò lékún tí ń ṣe wọ́n àbó lè fa kí àwòsàn wọn pẹ́ kára wọn má tètè yá kọ̀lá ìdí fattaqullaha mastata'tu kí lọ́lọ́run torí ẹ̀ ṣàánú wa tó ní a ṣe táyà múmu sí òun làlùwalé ilé pẹ̀ ẹ̀kọ́ àwọn èèyàn jẹ́ wọ́n mọ̀ ọ́ wà lórí bẹ́ẹ̀dì rẹ̀ náà wọ́n ní ọmọ lomi bí wọ́n bá léèyàn ọmọ lomi tútù ẹ̀gbọ́mi gbóná kaná fún un ẹ mẹ́jà fọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ ẹ̀bẹ́ gbomi tí kaná fún un bí wọ́n bá lomi gbóná wọ́n nídìí ẹ̀bẹ́ ẹrù fúláṣì wá láti lé ẹrù fúláṣì wá láti lé náà pé wọ́n máa bu eléyìí sí àyè wọn nígbà wọn ni wọ́n máa lomi tútù àmọ́ bí ọba lè ṣe é ṣe yányá àti tútù àti gbígbóná àbí wọn ọtí ẹ lé dìde wọn ò lé gbọn ò lé kí ẹ bọ́lẹ̀ kò sì sí bá ti gbómi wọ́rí bẹ́ẹ̀dì wọn bí wọ́n ti tí wọ́n sùn sí máa ń dàlà kẹ́yìn ò ṣe kíni kò sì táyà mọ́mọ́ bó o láti táyà mọ́mọ́ yìí kò lè káṣe ń fúnra wa ń bẹ àwà yìí náà ọlọ́run ṣe é ní rọrùn fún wa dópin táyà mọ́mọ́ òdu mú ọwọ́ rẹ méjèèjì bẹ́ẹ̀ tí ń wò mí yìí o sì fi lé ilẹ̀ àbókúta ni àbí yẹ̀pẹ̀ ni gbogbo nǹkan bá sá ti jẹ́ pé sọ́fíìsì ilẹ̀ ni òun là á fi ṣe táyà múmu ìyẹn ni pé gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ ọba ti fọwọ́ rẹ̀ lé o sì gbé ọwọ́ náà o fi bọ́ ojú rẹ̀ bí ìgbà téèyàn ń bọ́ ojú ṣe àlùwàlá ẹyọ kan yìí náà ní kọ́dà kò nídìí inú àdéhùn tó lẹ́sẹ̀ nílẹ̀ kò nídìí o tó fọwọ́ ń lẹ́ẹ̀kejì mọ́ lẹ́yìn tó o bá ti fi pajú rẹ̀ ń bẹnu hadithi pé tafika darbatun wahida ẹyọ kan tó o bá ti fi lélẹ̀ nìyà lẹ́yìn ojú rẹ̀ o sì ti nu ọwọ́ rẹ̀ dé rìsì rẹ̀ ń bì o ti tán o ti ń jẹ́ táyà mọ́ mọ́ dùbà wọn o sì máa kí ọ̀run rẹ̀ kí ló rọrùn dùbà wọn lọ́nà ẹ̀sìn bẹ́ẹ̀ bá wá wà lọ síkú kò rí yẹ̀pẹ̀ kò lè jáde bọ́ bá rí ògiri tí wọn ò kùn lọ́dà báyìí dáwọ́ rẹ bí ọmọ ṣe táyà mọ́mù orúkọ gbogbo ní ti ń bẹ láàrọ òbí yìí ní tí wọ́n mú jáde nínú ilẹ̀ náà ni àmọ́ àwọn àlùfáà bíi bàbá wa al-allama samahatu sheikh muhammad ibn salih ibn usaymin alayhi rahmatullah bàbá ibn usaymin tawájú pé ògiri ọsibítù tí wọ́n bá kùn lọ́dà òsì ṣe táyà mọ́mù ọ̀dà òsì nínú ti ń bẹ lórí sọ́fẹ̀sì ilẹ̀ o àyàfi àyàfi kan bàbá fi fi ni pé bàbá gbẹ́rù ìlú tiwa yìí ni tó yẹ pé kú wọlé àánú ọlọ́run tó lè kú fún wọn ọ̀rẹ́ eruku tó bá wọlé tó bá ti fi bó ọ̀dá ni eruku ń tó ṣe táyà mọ́mú orí ilẹ̀ ni eruku ti wá. bọ́bá tiẹ̀ wá lé ní wọ́n bọ́ mọ́kúta ń ta gbókúta wọlé ọ̀bù sórí ankatífì fún wọn ẹ̀já mọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀já mọ̀ pàtàkì kò sí ní ti gbàrún lọ́wọ́ yàn àyàfà rẹ̀ tó múlá ka ìlọ wọn máa ń tí wọ́n ń ṣe mọ́ ọ̀tàn torí náà eléyìí ni lórí ọ̀rọ̀ mara ní kúkúrú inú ta tún pàkíyèsí wa sí lórí ọ̀rọ̀ mara àbáyẹn sàlùwàlà ìyẹn nípa sàlùwàlà fún yàn àbáyẹn sàlùwàlà tí mo wí ká má sì gbọ́ o mo ti wí pé nínú tí wọn báyàn ṣe nìrun kò sí kò sọ́nà téèyàn fi lè báyàn kírun kò sì lè báyàn sàlùwàlà òun lẹ́ni tó fi gbọ́dọ̀ máa sọ fún ọkùnrin gbẹ̀rùn tiẹ̀ ó tó tara jẹ́ gbé anabi sallallahu alayhi wa sallam ní dákú nítorí bọ́ fẹ́ kírun yìí ọlọ́run ògbọ́n sallallahu alayhi wa sallam nti mo mí nìní pé nbẹ nu wọn sì fà anabi sallallahu alayhi wa sallam a ara wọn ò lé débi kí wọn máa gbàgbé ẹgbàgbé ẹmọwọ wọn ẹyin ni ẹ máa ṣàlùwàlá fún wọn ẹfọmi yìí ẹfiwẹlẹ yìí ọba amúnú ṣẹ̀ríà ẹ̀bá wọn fọ ẹ̀bá wọn bọ́jú wọn ẹ̀yẹn fọwọ́ sí omi ẹ̀fọ̀fọwọ́ wọn ẹ̀fífọsẹ̀ wọn ẹ̀sàlùwàlá fún wọn ọba àmúbẹ̀ nù sẹ̀ríà kódà táyà mọ́mù tá a wílé ẹ̀ka ẹ̀ ni a ti táyà mọ́mù fún yẹn ẹgbẹ́ wọ wọn fi lé bí a wọn fi lé yìí ẹgbẹ́ wọ wọn fi bọ́ ojú wọn ẹ̀fọwọ́ wọn ra ara wọn tán wọn máa tẹ̀rùn lọ ọlọ́run ọ̀sẹ̀ kìí lẹ́sìn tó le. lára ń ta fẹ́ pàkíyèsí wa sí bá wà lórí ìwò orí ààrẹ tí ń tọ̀ tí ń yàgbẹ́ síbi ọ wà náà bọ́bá ẹ̀kọ́ láwọn táìmù kan tí àwọn nọ́ọ̀sìsì ọ̀wà kílìnì rẹ̀ tí wọ́n dúró dìgbà náà wọ́n tó kẹun àìfẹ́ gbé àmọ́ ìtọ́ bá ṣe pé kò sígbà kan tí ń dúró lọ́ha kò ní ìdí àmọ́ ẹja máa sọ́bùlà lágbára bàbá màkó nígbà tí wọ́n wàá kílìnì kínní yìí ó dìgbà ni wọ́n tó kírun òun lójú ọjọ́ pé gbogbo aláàárẹ̀ kọ́ lọ́ọ́ máa tẹ̀yìntẹ̀ ń dúró tì wọ́n ọlọ́run sàlékún àlàáfíà fún kálukú inú rọrùn tọ́lọ́ ń ṣe fáláàárẹ̀ ẹni kọ́ máa jẹun tiẹ̀ pọ̀ kọ́dà bí òsì lórí ìrìn àjò bọ́bá dásìkò àyí lásàrì tó kí méjèèjì bọ́bá ti kí yun lọ́sàn-án kọ́ máa sinmi rẹ̀ ó tún dalẹ́ yẹ́nyẹ́ kọjá mẹ́bíríbì rẹ̀ àti kíní àti ìṣáàyè náà pọ̀ ẹ̀mẹ́ta péré lókùn jẹ́ máa kírun lóòjọ́ yọ ká ṣùgbọ́n àlọ́tọ̀ àìjàn àṣùbà pọ̀ márùn-ún mi o àtẹni tí ń bẹ̀rin àjò àtẹni ń gbélé àìjàn àṣùbà pọ̀ márùn-ún mi ẹnu tí a pàkíyèsí wa lórí ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ yẹn bá wà lórí àárẹ̀ ọ̀kan nínú àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam táǹpẹ̀ ní Imran ibn Husayn رضي الله تعالى عنه ولكانت كانت بي بواصير فجئت إلى النبي صلى الله عليه وسلم فاشتكوت له فقال صل قائما إن استطعت وإن لم تستطع فقاعدا وإن لم تستطع فعلى جنب imran ni mo ربا النبي كي nẹ́bí pé á ọ̀rẹ́ mi النبي نبو dìde dúró kírun iṣẹ́ يدوكي bọ́ ọba lágbára ni kọ́dà ẹnìkan tó ní wọ́n bá ń ta okùn fún wọn máa rí bí fọwọ́ lé ànábì ni wọ́n dá okùn náà ọlọ́run ò gbé ń tọ́ lágbára kọ kọ̀gbé kọ́ ọlọ́kọ̀gbé kọ́ ọlọ́run ànábì ni bọ́ ọba lágbára àti dìde kírun wa mi tó jókòó bó ṣe tí àlóbi jókòó ni bó ṣe orí ilẹ̀ ẹlẹ̀ ni ojókòó ọmọ kírun rẹ̀ bọ́ba lè débi kó o lè jókòó ọlọ́run níjà ríwa rẹ̀ tí ó lè bẹ́ẹ̀ ànábì ni fa alájàm ẹgbẹ́ rẹ̀ tó fi lélẹ̀ náà máa fi kírun ọ̀fẹ́ gbé ọ̀tún lélẹ̀ àbí wọ́n lẹ́gbẹ̀ẹ́ òsì ni kò sí yí sọ́tún àbí wọ́n ní wọ́n ta kàkà ní gbogbo ẹ̀ lèyàn ti lè kírun o òun ló jẹ́ jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ọba kírun ẹni tó wà lórí ìdúró sẹ́ mọ̀ fọ́ yàtọ̀ fẹ́ ni ó rù kú ẹni ó wà ń rù kú sẹ́ mọ̀ fóun yàtọ̀ fẹ́ ni tó wà ní forí kalẹ̀ èyí náà wọ́n máa demonstrate rẹ̀ gbogbo ẹ̀ lànà ẹ̀bí kọ́ wa sallallahu alaihi wasallam ńgbọ́ tó ń ké fatiha bọ́ ọba ṣe tán tó rù kú ọ̀tẹ̀ ríba díẹ̀ báyìí bọ́ ọba ṣe tán tó forí kalẹ̀ ó tó bí ọ lọ lẹ́dùn yóò ń lọ ọlọ́run ti mọ̀ bó ti lágbára náà ẹ dákun kò sí ti gbà wọn lọ́wọ́ mùsùlùmí o ọ̀rọ̀ kọ̀rọ̀ ní kí wọ́n máa gbìyàn àbí kẹ́yìn náà máa wí pé ọdọ̀ kẹta lónìí kí wọ́n ti kírun ah, alhamdulilayi ara wọn wá yá ẹ dákun afá àbọ̀lẹ̀ yẹn ti máa ń ẹni ọba dákú ńkọ́ tó lùsì consciousness yẹ ọ wà lórí ààrẹ kí ni ìdájọ́ ẹ̀ ìdákúnù sẹ̀ríà ìdájọ́ méjì lónìí torí dídákúnù sẹ̀ríà ń bẹ láàrin àwọn àlùfáà ń bẹ láàrin oorun àti kí la káyọ̀ yẹ tá à ń pè ní kéèyàn ya wèrè béèyàn bá sùn onídàájọ́ rẹ̀ kí ni ìdájọ́ oorun jàmọ́ oníké gbogbo ìgbà tó jí kóró iye ìrun tó ń wò kí kó kì í ní ọlọ́run ògùn yẹn ń lórí pé yẹn sùn àmọ́ ọlọ́run ò ní bí ya jẹ yẹn bọ́ba yìí kó sùn ni. àmẹ́ni tí la ká èrè òsì máa la ti wí ni gbogbo ọjọ́ bá gbádùn kò ní ọ̀run tí ó tàn. rufi alikọlẹmu ọlọ́run ti gbé gègé tiẹ̀ ó ti hángi rẹ̀ wọn ò kọ́ nǹkan kan rẹ̀ mọ́. òun làwọn afáàfin ni bàbá wa al-allama samahatu sheikh ibn baz rahimahullahu ta'ala inú fatiwa wọn wọ́n ní bàbá wò ó bẹ́yàn bá dákú àbọ̀ ọjọ́ twenty four hours àbọ̀ dákú forty eight hours kọ́dọ̀ dákú seventy two hours táǹpẹ̀ lọ́jọ́ mẹ́ta àdèmọ́ mi bá sì ní inú ẹni ó sùn náà láàkà sí ààrẹ ni ti ń sun ọjọ́ mẹ́ta àmọ́ bàbá ti lè dújọ́ mẹ́ta lọ àkà ẹni tí ọmọ ti ń ṣe mọ́ torí náà ẹni ọba dákú à wọn dákú látàárọ̀ kódà wọn ṣẹ̀ṣẹ̀ yájú nísìnyí ẹtí ròye irun tí wọn ò kí ẹdí wọn mọ tí wọn sàn àmẹni tí dídákú tí ẹ bá ti pọ̀ ẹlòmíì wọn conscious lọ síbítù fọ́sẹ̀ kan fóṣù kan kódà ọlọ́dún kan àti ìjọba bẹ́ẹ̀ lọ ń bẹ ọlọmọ gba burú bá wa ni irú ẹni bẹ́ẹ̀ òun nìkan ni ò ní sàn o ẹ dákun jàmá mùsùlùmí ọ̀rọ̀ bá láàárẹ̀ tí kírun tí sàlùwàlá ọ̀rọ̀ tó pọ̀ ni ẹnu wọn bá tá mẹ́nu bá yìí náà yìí tó bá fún ẹ̀yin náà ẹ máa béèrè ẹ máa mọ̀ pé kò sáré kí ń lọ́wọ́ mùsùlùmí o. اللهم انصر من نصر هذا الدين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشفهم في كل مكان اللهم اشفهم إنك أنت أرحم الراحمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Wow.